أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا والسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 هو السعادة وماهيتها إخوة الإيمان الحياة فيها الكثير من لحظات السعادة كما فيها من لحظات الحزن والأذى وغالبا ما ترتبط السعادة بمشاعر الرضا والراحة حيث يلجأ الإنسان إليها ليبتعد عن الكوارث والمشاكل فالكثير فالكثير من الناس يظن أن السعادة في كثير الأموال وهذا بطلان فكثرة الأموال لم تنفع قارون الذي خسف الله بداره الأرض لما طغى وبغى وكفر بأنعم الله عليه وكما يظن البعض أن السعادة في الوظيفة والمنصب وما إلى ذلك فما نفعت فرعون الذي تكبر وتجبر وطغى في ملكه حتى دعا لنفسه الألوهية والكثير أيضا يزعمون أن السعادة مقصورة في الدنيا وملذاتها والآخرة لا يلقون لها بالا ويقول الله تبارك وتعالى عنهم إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر بل تجدهم في شقاء وغم وهم لأنهم يطلبون السعادة في غير محلها قال الله عز شأنه ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون فالمآكل والمشارب والنساء من متاع الدنيا ومما يغتر به الإنسان فلا تغرنكم الحياة الدنيا فالسعيد من إذا ابتلي صبر ولم يجزع ولم يسقط وإن أصابه شيء يعلم ويعتقد أن إنما أنه أن هذه المصيبة لم تكن إلا بذنبه لأن الله سبحانه وتعالى قال وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعلم أن من يؤمن بالله ويتقه يهدي قلبه ولا يفرح ولا بل يشكر ويستغفر الله على ذنوبه ويعرف حقيقة ضعفه ويلجأ ويلجأ بعبوديته إلى ربه سبحانه فالسعادة إذا إحساس بطاعة الله وشعور بعبوديته من غير الرياء والشرك فالسعيد يعيش في ظل الله سبحانه وتعالى بتحقيق عبودية الله باجتنابه عن الشرك وانقياده لله سبحانه وتعالى بالطاعة فيظهر السعادة على تصرفاته بشكل واضح فيشعر بها كل من حوله قال الله سبحانه يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد وأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد وأما الذين صعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوب أقول ما تسمعون وأستغفر الله لي ولكم الحمد لله وحده الذي سمى الدين وعظمه وأنزل الكتاب وأحكمه وأرسل محمدا بالحق وعلمه ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه فلو orúkọ الله ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ ọba tí kẹrẹ ò lálà dájúdájú èyí tí fi péye jùlọ nú ọ̀rọ̀ ní alkur'an èyí tí sì fi dá jùlọ nú lànà òní súnà òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam èyí tí fi burú jùlọ nú alámàrí òní tí adádádálẹ̀ rẹ̀ sínú ẹ̀sìn adádálẹ̀ ìṣìnà títọpasẹ̀ rẹ̀ anu gbogbo ẹni bá tọpasẹ̀ àánú yóò tọ ìyà iná wò kọ́lọ́nkúlà kò níbi ìyà náà ìṣẹ̀mí ayé wa tá à ń gbé sáà àkókò kan ni bó ti ń bẹ nínú ọkàn wa pé nàìjíríà a. à àwọn máa fi sin lọ́wọ́ ọba ni àmọ́ kò sí tàbí ṣùgbọ́n anáfsùtọ̀ náà ẹ̀mí wo máa wá nǹkan yóò máa jẹ̀rán mo fẹ́ dàgbà mo fẹ́ dàgbà falzimha alqana'a a wà á di ẹ̀mí náà pẹ̀lú ìtẹ́lọ́rùn ọlọ́run bá dẹ́dà faminhum shaqiyun wa sa'id nínú àwọn ẹni tọ́lọ́run bá dá bólùgbàgbọ́ tí ń bẹ ni kèfèrí ń bọ́lọ́rọ̀ tí ń bẹ náà lòlò sí ń bẹ bọ́lọ́n tí wọ́n ń sàwọn èèyàn lólóríire náà ló dẹ́dà àwọn tí wọ́n mọ̀ sórí ibú ọ̀rọ̀ orí mímbàrí wa lónìí yóò máa dá lórí kíni tí ń jẹ́ ọlà bóòlì èèyàn tí ń soríire kí láwọn ojú ọ̀nà táwọn máa tọ̀ táwọn máa fi soríire. So ele o máa wáyé nítorí wípé bá a bá rẹni ọlọ́run bá fún lọ́kọ̀ àáwò oníwò kò sóríire bá a bá rẹni tọ́lọ́run bá fún dúkìá àáwò oníwò kò sóríire bẹ́ẹ̀ tá a bá rẹni ọlọ́run bá fún lówó tó fún nípò ojú pé ó ti la á lágbájá náà la máa fi wò wọ́n ti kéè fún wa lórí mímbàrí wípé púpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n ṣàfẹ́kù mímọ́ tọ́lọ́ bá pé gbogbo rẹ̀ kalẹ̀ fún ní dáadáa tòun ti pé wẹ́ni bẹ́ẹ̀ lọ. àsẹ́nu tọ́lọ́ bá dáfẹ́dá òun náà ni dúkìá dúkìá sì máa pa nírun. àsẹ́nu tẹ́dá máa ń lò tí ń fi ń lò sẹ̀mí ayé òun náà ni mímí atẹ́gùn rẹ̀ sínú atẹ́gùn iná lọ́lọ́run fi pa àwọn àkàrùn. àti nínú tá a máa fi yọ ìláwùjọ òun lọmọ tá a bí nínú àwọn ẹni ìṣáájú lẹni tó bímọ kódà Yunus ọmọ rẹ lẹni tí ò gbọ́tọ̀ àti ń tẹ́ ń fojú wò pé òun níyì òun lẹ́yẹ òun lọ́lá òun nípò ó lòun má jẹun nípò ń wájú ọlọ́run ó sì lè má sórí ǹjẹ́ tó bá ṣe pé wọ́n sí gàgá rẹ̀ fún wa ni kò bá yé wa wípé àṣẹ ìní nǹkan kan tá ń ro kan rẹ̀ kọ́lọ́hún ò tí ì fún wa àṣọre ni fún wa mélòó mélòó tí a ní tó jẹ́ sí pẹ́ni tó ní ó padà wá rojọ́ níwájú ọlọ́run ọba ni thumma latus'alunna yawma idhin 'anin na'im bó bá àwọn àdára tí a gbélé lọ́wọ́ ń pa rẹ̀ àṣẹdára mímọ̀ tí ń bẹ lọ́dọ̀ oní mímọ̀ àmánà ni ọlọ́run ó bí bó ti jẹ́ sí pé dára owó tí ń bẹ lọ́dọ̀ abọ́rọ̀ àmánà ni ọlọ́run ó bí àti sùúrù àtòsí náà lórí àìní rẹ̀ tí ò fi ní eléyìí ló fà á tó pé a máa sọ̀rọ̀ lórí àṣàáàdà lọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn àfáàwọ́ máa sọ fún wa bá ń bẹ ní se wípé àwọn mí ò máa ṣe béèrè pé kí ló dé àwọn èèyàn ń gba ọ̀gọ̀rọ̀ náà ní mímọ̀ wa wọn kí ó lọ́dọ̀ àwọn èèyàn nínú ọlẹ́ni gba ìjáza lórí ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ onímọ̀ kan àmọ́ tó ń ti bí wọn a sì máa sọ pé al-ibra bis-sa'ada la bish-shahada àríwòye náà ni pé ìyíwó ní ń bẹ fún màtọ́ ọmọ tó ń lò bó ti ẹkọ́ lò tí wá ń jẹ́ ìbàlẹ́jọ́ oríire fún ọ àwọn mélòó mélòó rẹ̀ tó ní sọ̀tífíkéètì tó ṣe pé ìbàlẹ́jọ́ orí ibú ni ó sì jẹ́ fún níwájú ọlọ́run lọ́jọ́ kìíyàmá bẹ́ẹ̀ náà ló jẹ́ sí pé ní a máa bí n bá ti ní ebá ìtèmí dáa bí n bá ti máa lọ Paris ní máa lọ Saudi ní lọ Bangkok ní lọ Dubai àtẹ́lẹ̀ ẹ̀kọ́ lórí rẹ̀ Kọ̀rún ọlọ́run bá fún lówó àmọ́ ọlọ́run bá parẹ́ tòun ti lé rẹ̀ rẹ̀ torí àsówò kọ́ ni owó òun kọ lórí rẹ̀ <clears throat> bẹ́ẹ̀ náà Fìràún púpọ̀ nú ó máa rò pé bí n bá nípò tí lágbájá ní bí n bá débi tí lágbájá dé tèmi ti dá àsóhun kọ́ lọ́rọ̀ òun kọ lórí rẹ̀ òun kọ́ lọ́lá torí pé Fìràún ó ṣe kankan bà sọ́lọ́wọ́n ọba ó gbẹ́rù gbọ́n rí ó sì ṣe mọ́tómọ́tó ọlọ́run ọba sì fi ìyà jẹ eléyìí ni ó ma fi hàn wá pé àtẹ́ni abárí nínú ipò kò túmọ̀ sí pé soriri o bẹ́ẹ̀ a ma ronú ọlà a ma ronú ọrọ̀ a ma ronú rẹ̀ síbi tá a máa ń jẹ síbi tá a máa ń mu. púpọ̀ nínú àwọn èèyàn lẹ́ni tí ń jẹun bá sọ pé kùlú na kama tẹ́ kùlù an'am in tí wọ́n ń jẹ tí wọ́n mú ni wọn ò máa jẹ wọn ò máa mú àfi bí dábà ti ń jẹun wan naru maswa lahum iná sì ni ó padà wá darí a ah, mi mélòó mélòó ẹni tí ò rí nǹkan ọ̀tọ̀ jẹ tó sì jẹ́ ní ààyò lọ́dọ̀ ọlọ́run bá oríire ò sí ń bi wípé obìnrin mélòó mo kójọ bẹ́ẹ̀ ni lóòótọ́ ń ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallama ó ní inna khayra hadhihi al-umma aktharuha ẹni tí ń fi ń lóore jùlọ náà ló ilẹ̀ ẹni tíyàwó rẹ̀ pọ̀ àmọ́ ǹjẹ́ ṣe ń túmọ̀ sí wípé kákóbìnrin jọ ní kíkójọ ti yara àbí kákó wọn jọ ní kójọ àìní máa mójútó àbí ká máa fi sakọ wípé àwọn èèyàn ń lóbi èmi náà lóbi àti kìí ire nígbàtí a bá ń wò wípé dúkìá kan lẹ́nìkan níní ipò kan lọ́lọ́run ọba fi sí ni. ilé alqadi Iyad tó ọlọ́run ni wa lana lọ ti wà lára ni àṣẹ aṣáájú ẹni bí mi ò ní bí tẹni mọ́ ni àní kò ní bí ọmọ tẹni mọ́ tiẹ̀ àṣẹni tó tètè lọ́rọ̀ lónìí kò túmọ̀ sí pé náà oríire tí ó kán tẹ́ lómi bẹ́ẹ̀ ń tọ́lọ́ ọba kọ fún ọ yóò máa jẹ́ tiẹ̀ kò ní máa tọ́nà ká máa kíyèsí wípé ayé nìkan lóríire wà ọ̀gọ̀rọ̀ náà àwọn èèyàn wọn máa sojú kòkòrò ayé wọn a sì máa pa alkiyamati wọn ò ní lákòólé kan kí làwọn ó ṣe láti fi dùn ọlọ́run bá nú Allahu subhanahu wa ta'ala. ń kì wá nílọ wípé a má gbàtànjẹ pẹ̀lú ayé ẹ má jẹ́ ó jẹ́ kó rèé ọkàn yín náà láyé. الله سبحانه وتعالى أني من أراد الآخرة أني بقبر القيامة وسعى لها سعيها تسيستو ترني بطيقتو أواني ووي كان سعيهم مشكورا èsè ń pa wọn ìrìntẹ́rìn yóò jẹun àdúpẹ́ fún tásán lẹ́sàn lórí rẹ̀ àsórí rẹ̀ ń bẹ́nu pé kálákòólé kálkìyàmà nígbàtá ò ní máa bàbàrà ayé lọ́kàn wa oríire ò parí síbi wípé ẹwà tara nígbàtá bára àwọn èèyàn tọ́lọ́wọ́n bá ti wọn pẹ̀lú ẹwà ẹwà ó pọ̀ lọ́dọ̀ obìnrin pípọ̀ ṣùgbọ́n ká máa lájẹ́ ọkàn wípé nínú ká dúró pẹ̀lú bọ́lọ́run ọba ti dá wa òun náà lórí ire ń bẹ lálùkìyàmà inna ansha'nahunna insha'a ọlọ́run láò tún wọn ní dídá mìíràn a ó sì gbogbo wọn ní abukẹ́rọ̀ a ó ṣe wọn ní ọ̀dọ́ langba. kí ni tí ń jóríire Allahu subhanahu wa ta'ala ó ní lọ́jọ́ alkiyama ẹ̀mí kan ò ní sọ̀rọ̀ àfi tọ́lọ̀ bábá yọ̀ǹda fún báwọn èèyàn ti máa sọ̀rọ̀ tọ́lọ̀ máa bi wọ́n pé ma salakakum fi saqar kí tó mú ìwọ̀nù náà saqara qalu lam naku àwọn èèyàn rò pa sórí ire láyé nígbà tá à ń gọkàn ńláńlá ta ní dúkìá ta kóbìn jọ lam naku minal musallin à sínú àwọn tí wọ́n máa kírun ọlọ́run nìkan náà àwọn tí ó máa sọ̀rọ̀ ṣàkíyì ni wọ́n eléré ibú ni wọ́n àwọn tí wọ́n jìyà náà wọ́n máa bẹ́ńbẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ wọ́n máa lọ́gún wọ́n sì máa kéjàgbárì àmọ́ àwọn tí wọ́n soríire wọ́n máa bẹ́nu ọgbàdẹ́ra lẹ́ni tọ́lọ́run yọ́nú sí lópin ìgbà tí sánmà ń bẹ ní sánmà tílẹ̀ ń sì ń bẹ ní sánmà dájúdájú ọlọ́run bàbá tí ń ṣe tó fẹ́ ni olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin ojú ọ̀nà wo là á máa wóríire sí gẹ́gẹ́ bí mùsùlùmí bóò ló ti ẹ kárìn tá a fi soríire àkọ́kọ́ nínú àwọn ojú ọ̀nà òun náà ni al-iman wal-amalu salih ìnígbàgbọ́ tó péye àti ìṣiṣẹ́ tó tọ́ Allahu azza sha'nu ó ní man amila salihan min zakarin aw untha ẹni bá ṣiṣẹ́ olóore lọ́kùnrin àbí lóbìnrin wa huwa mu'min tẹni náà sì jólúgbàgbọ́ falanuhiyannahu hayatan tayyiba a ó jẹ́lé ayé rẹ̀ ó súnwọ̀n àsóríire ayé àtàlkìyàmà ń bẹnu pé ká tún gbàgbọ́ wa ṣe akọmọ̀nà àwọn onímọ̀ ni sheikh abubakar aljazair rahimahullah wọ́n máa porí rẹ̀ níjókòó mímọ̀ wọn pé salahul umma fi kamali aqidatiha. ya yí àlùmọ̀ ń bẹnu kákìdá owó sunwọ̀n ẹni tí ó sorí rí ó tún àdìẹ ọkàn rẹ̀ ṣe pẹ̀lú yóò jìnà sẹ́bọ yóò ta kété sí sísìn nǹkan míì pẹ̀lú ọlọ́run kò ní máa wà nú àwọn ẹni tí ó máa fi búrẹ́dì kó gbẹ̀jẹ̀ yóò jìnà sínú àwọn ẹni tí ó máa fẹ̀jẹ̀ hàn tú yóò ta kété sáwọn tí wọ́n máa pọ́nkọ àlùjànnú papọ̀ mọ́ lọ́wọ́n bá. falanuhyiyannahu hayatan tayyibah a ó jẹ́ ayé rẹ̀ ó súnwọ̀n tó bá dọjọ́ alkiyama a wà san wọ́n lẹ́san dáadáa tí wọ́n gbé ṣe láyé ojú ọ̀nà àkọ́kọ́ nù ní ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí èèyàn fi jọ lóríire òun náà ni alqanaa èèyàn máa yáyọ ọkà pẹ̀lú ntọ́lọ́wọ́n bá fún ni. ليس الغنى عن كثرة العرب ان شاء الله بان صفوا اكو mo nú dúkìá tó pọ̀ òun kọ́ ni ọrọ̀ òun kọ́ lóríire lágbájá máa nílé lábújá kò sílùú tó dé tí ò nílé laysal ghina an kathratil arab mo kó nǹkan jọ kọ́ ni wọ́n ń pè léríire walakinna al-ghina ghina an-nafs in tí wọ́n ń pè lóríire náà láyọ̀ ọkàn ntí ń jẹ́ ọ̀rọ̀ òun náà ní káláyọ̀ ọkàn gbogbo ntí ọlọ́run fún wa ẹja ojú tó wa ká dúró ń dèédé ibi tọ́lọ́run bá fún wa sí eléyìí láwùjọ lónìí àwọn èèyàn ti dẹni tí ń ya nǹkan míì tí wọ́n ń yí ẹ̀dá ọlọ́run bá padà nítorí àìtẹ́lọ́rùn wọ́n ń kọ́ sí àwọn kèntì àwọn bàkàtà bí bẹ́ẹ̀ bá róbìnrin míì silicon ni ó kó sọ́mú torí pé ó sú lórí bọ́lá wọn bá ti dá orí ibú ní bẹ́ẹ̀bẹ́ faminhum shaqiyun wa sa'id àwọn ẹni wọn wọn eléri ibú ni wọ́n ń tọ́nà wínú ètè yìí ti kéré jù mo fẹ́ kó wú sókè sí yóò wá gun abẹ́rẹ́ silicon sí ètè ìró wà sí pàǹpàǹ bí ìpọ̀ mọ́ eléyìí sàkọ́wà ni yíyí ẹ̀dá ọlọ́run bá padà níbi ká má nítẹ̀lọ́rùn náà níbi ká má dúró dédé bọ́lọ́run bá ti dá wa níbi ká má dúró sísìn sórí ntọ́lọ́run bá dá wa lé lórí ojú ọ̀nà oríire òun náà ni kí yàn láyọ̀ ọkàn kí yàn dúró dédé Ibrahim bin Adham àwọn onímọ̀ máa sọ fún wa wípé yóò máa sọ pé lórí sísìn náà lórí dídúró ṣinṣin lórí ṣinṣin lọ́hùn pẹ̀lú àìní lórí rẹ̀ onílàwọ̀ alimal muluk báwọn abọ̀rọ̀ bá ma nahnu alayhi mina sa'ada in tá ń bẹ lórí rẹ̀ lórí yìí lórí oríire la ja'alu dunaha bisuyuf wọn bá ma fi dálé àwọn èèyàn kúrò ní pé àwọn náà bá rí báyìí torí ipá náà ní tẹ́lọ́rùn máa la ń fi ń gún ọmọ lọ́mọ lódó torí ipá ò nítẹ́lọ́rùn mọ́ la ń fi ń jẹ́ orí mùsù láàyè torí pé tọ́lọ́rùn sọnù wọn ò lè sìnkú sí tẹ́ àfikún lọ ségungun rẹ̀ kódà lómi ní báàjì rẹ̀ nínú ilé yóò bẹ léèrè ni pé tàbí amọ́ ló fẹ́ ni àbí tàfín ó ní lóríṣiríṣi ṣàkọ́ wà lélẹ́yìí nínú ojú ọ̀nà tí a máa ń fi ń soríire òun náà ni azik ìmọ̀ arántí ọlọ́run ọba a lè soríire bá bá jìnnà sí ìrántí ọlọ́run ọba مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت àpẹẹrẹ ẹni tí ń àtẹni tí ẹ rántí ọlọ́run ọba àpẹẹrẹ òkú àtàlàyé ni gbogbo èèyàn ni ó kú àmọ́ kìí ṣe gbogbo ẹni tí ń bẹ láàyè látẹ̀mí òkú ni wọ́n wọ́n kàn rìn ni alimami ibn Taymiyyah ó ní almahbus ẹni a sépa ẹni a tìmọ́lé man hubita an ẹni a ti kúrò lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ni kò ráyè láti connect mọ́ lọ fóònù ni ó ní ti máa rí fóònù one twenty thousand báyìí ẹni kọ́ ni sàádà al-mahbus man hubisa an rabbih àwọn èèyàn ń ṣe qiyamul layl òun wo season film al-mahbus man báwọn èèyàn ti ń jókòó láyè ìkẹ́kọ̀ọ́ òun lọ klọ́ọ̀bù káàkiri al-mahbus man báwọn èèyàn ti ń tọ Quran ó ráyè láti máa fọ́lọ̀ gbogbo Twitter Instagram wal asir ẹrú gidi sàn kódà kó máa wa mọ́tò man asarrahu hawa òun lẹ́ni tí fẹ́ẹ̀nú rẹ̀ gbédè as a ò lè sórí ire àfikà ìrántí ọlọ́run bá Alevi na emenu wato foma inu kulo a awon temi mi won ma bale latara igbagbo nipa kpanarati olohun oba. Ala miri kirila to foma inu kulo teewa pe ọka o ma ri bala yio ma paraso yio si ma bale latara iranti olohun oba. A sa-adatu ìmọ̀ soríire ìmọ̀ ń bẹnu pé ká ní alhirs ká ṣojú kòkòrò fil khayrat síbi gbogbo tí ń bá ń dá proactiveness mùsùlùmí ò ní máa jó lóròjú tí ó máa jókòó pọ́ọ̀lì tí ó máa fẹsẹ̀ gbósẹ̀ tí ò ní ṣojú kòkòrò sí tí ó ṣe láǹfààní ihris ala ma yanfa'uk anábì ní ṣojú kòkòrò sí tí ó ṣe ọ láǹfààní wasta'in billah kọ wá gbára lọ́lọ́ àti haqiqatul iman òun ni ká ṣiṣẹ́ ká sì máa bẹ lọ kí ló wá fà tó wá jẹ́ sí pé iṣẹ́ láàmà wá sá kódé lómi yóò jókòó ti hàntú ni yóò máa hàntú àsìkò tó fi máa hàntú lọ́sẹ̀ nkankan tá a bá tẹ̀ wá rí pé àákọ alukur'an bẹ́ẹ̀ ni kẹ́lómi ò kọ́ gan sínú òwe alifo sọlọ sálọ wáwo ti sọnù kò lè pé bẹ́ẹ̀ tí a bá rí náà ní mímọ̀ tún àjáza rẹ̀ ṣẹ́jẹ̀ tó ń fi hàn tún náà ni o mọ̀ fi hàn ọlọ́run gan fúnra ara rẹ̀ sọ pé alima an sayakunu minkum marda àwọn kan mọ̀ nù yín bẹ́ẹ̀ àwọn kan yabtaguna fil ard yadribuna fil ard yabtaguna wọ́n mọ̀ dààmú mọ̀ ṣiṣẹ́ lọ ọlọ́run mọ̀ pé ẹ̀mọ̀ bízì faqra'u ma tayassara minhu ẹ̀kẹ́ tó bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ ni ma qala faktubu ma tayassara minhu ọlọ́run ní ẹ̀kọ́ tó bá rọ̀ yín lọ́rùn bẹ́ẹ̀ kò sọ báwọn. alhirs fil khairat sojú kòkòrò tí n tó ṣe láǹfààní ọmọ baraka in bẹnu kama tètè jí lóòrọ̀ allahumma barik li ummati fi bukuriha bákanáà kí o sojú kòkòrò sí tó ga inna allaha yuhibbu ma'ali al'umur ọlọ́run nífẹ̀ẹ́ ká lérò tó ga nípa dáadáa ọmọ akẹ́kọ̀ọ́ ni tútù náà ti tó yóò wà rẹ̀ ń tẹ́tlá fastabiqul khairat ẹsẹ̀ lẹ́pàá ń tètè síbi dáadáa mùsùlùmí èso lóró jù kò ní dúró pé eléyìí náà dáa sí náà ti dáa yóò mọ̀ sálápàá ń tètè dáadáa ni torí báwọn sáláfù ti rí nù oríire wọn wá tọpasẹ̀ wa wá nípa dáadáa tí wọ́n fi kalẹ̀ lẹ̀ bákan náà àwọn mọ̀ sóríire pẹ̀lú ihsan ilal khalq معاملة الخلق مع الخلق ìṣesí ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lẹ́dà ọmọ ẹgbẹ́ rẹ̀ الإمام ابن القيم ó ní الله للعبد كما كان العبد لخلقه ọlọ́run ó máa dasẹ́dá lópin ìgbà tẹ́dá náà bá ń dasẹ́ lómi àmọ́ wa náà ò lè rórí ire nígbà tá à ń bá ń ṣàìdá sáwọn ẹ̀ arọ́hìmùn يرحمهم الرحمن àwọn akẹ́ni الله ọba oníkè ó máa kẹ́ àwọn náà irhamu man fil ard ẹ̀kẹ́ àwọn tí ń bẹ lórí ilẹ̀ ń ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam ràkúnmí sunkún wá bá pé ah, olówó mi ń lò mí lòkulò kò í fún mi jẹ ń sì mi ń di ẹrù tó pọ̀ jù mí lọ ìmọ̀ ń di ilé mi lórí ó ọlọ́run bá ti sọ fún pé ẹni tí ń ṣerú ilé lẹ́sẹ̀ nì kì í sára mi.

ẹ máa bèrè orí rẹ̀ àmọ́ gbà wọn ni wọ́n ní ẹ lọ jí ológun àgùkọ ti yàyàkúyà mu'amalatul insan bil khalq bóòlù ọtí ń ṣe sáwọn èèyàn self-nafsak bíra rẹ̀ kọ wá wò lórí rẹ̀ wá nínú ojú ọ̀nà tá a máa fi sórí rẹ̀ النظر إلى من هو أسفل منك ma wọ ẹni tí ń bẹ ń sálẹ̀ rẹ̀ alhamdulillah mo lóyún rí àmọ́ wálẹ̀ ronú sẹ́ni tí ò tiẹ̀ ní rí a obìnrin n'i ń bí ronú sẹ́ni tí ò tiẹ̀ tí ì kankan wọ́n wò wípé Allahu azza sha'nu ó kápá láti ṣe bó ti fẹ́ nígbà tó fẹ́ lórí ẹ̀dá tó bá fẹ́ kò sẹ́ni tí ó bi léèrè àmọ́ ni ó bi kó wa wa léèrè lórí gbogbo tá à ń bá ń ṣe ó ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam ó ní nzúrú ila man huwa asfala minkum ẹni tí ń bẹ nísàlẹ̀ yín ni ẹ máa kíyèsí a ìwọ rí gàrí mu àti bẹ́sikẹ́ òun ò tiẹ̀ tí ì rí dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìtọ́sí fún ọ àṣùkúrú kọ̀ìdúdà tó ní àm ìdúpẹ́ rẹ̀ nì ní ó máa dé orí ọlọ́run bá mẹ́lẹ̀ fatakun bidhali kasa'id ó padà wá sórí rẹ̀ wala tanzuru ila man huwa fawqakum ẹ má wẹni tó jù yí lọ sàádà òun náà ni pé nígbà bá ń ti mọ pẹ́ẹ́dú òrèwó mọ̀ pọ̀ sí i nínú ojú ọ̀nà torí àsìkò tá ma fi ṣoríire òun náà ni àtàwákùl ká ma gbára lọ́lọ́ ìgbára lọ́lọ́ kò díwa lọ́wọ́ kúrò níbi ṣiṣẹ́ ìgbára lọ́lọ́ kò dí ọmọ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ láti lọlé ẹ̀kọ́ láti jókòó ń kíláàsì lásìkò tí ó yẹ kó jókòó ń bẹ̀ ìgbára lọ́lọ́ yóò máa pèpè sí pé òǹtajà yóò máa lọ ṣòwò rẹ̀ bó ti yẹ kó ṣòwò ìgbára lọ́lọ́ òun ni ó máa pèpè sí pé ká lọ síbi iṣẹ́ lásìkò tó yẹ ká lọ ìgbára lọ́lọ́ yóò máa pèpè sí ká jìnnà sí tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ nígbà tá à ń bá ń wá gbogbo tá à ń bá ń fẹ́ àmọ́ ìtakò ìgbára lọ́lọ́ òun ni ká gbára ládùúrà ṣíṣe láì ní ṣiṣẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ká gbára léṣẹ̀ ṣe láì ní máa ṣàdúrà mùmìnì tòótọ́ òun lẹni tí ó máa gbára lọ́lọ́run pẹ̀lú ṣíṣiṣẹ́ àti bíbẹ̀ lọ ẹni bá gbára lọ́lọ́run ní ó tó ọlọ́run wàyí làwọn mùmìnì ó sì máa gbára lé wọ́n wí fún wa pé náà kó òfin táwọn ní mímọ̀ kọ́ wa wọ́n ní al-i'timad ala al-akhdh bil-asbab kágbára lé iṣẹ́ ọwọ́ wa nígbà mo ti níyàwó túláàsì mo gbọ́dọ̀ bímọ ẹbọ ni o ìgbà tí n ti ń ṣiṣẹ́ túláàsì ni mo gbọ́dọ̀ lówó ẹbọ ni wà á dẹ̀mù ẹ́kìdì bí ẹ̀sìbẹ́ẹ̀bì kùf láì wá ní ṣe nǹkan kan kọ jókòó tẹ́tẹ́rẹ́ pé bọ́lọ̀ bá ní bímọ yín bímọ bọ́lọ̀ bá ní pàṣẹ ń pàṣẹ ọ̀sìn lọ kíláàsì kúfòrò lélẹ̀ ẹ̀ṣẹ̀ ni. àsoríire ń bẹ́nu pé kọ́ máa kẹ́kọ̀ọ́ máa jókòó sáàyè ẹ̀kọ́ kó ṣe assignment rẹ̀ bó ti yẹ kó ṣe kó attend the lessons kó attend the practicals àtìgbà ni ó soríire pé yóò ní first class pẹ̀lú bíbẹ lọ́wọ́ ọba rẹ̀ àtìgbà tí ń bá ti ń lérò pé mo mọ̀wé mo gbọ́dọ̀ ní first class ni ọlọ́run wa hàn lè mọ̀ pé tọ́ ẹnìkan tó ń wò mọ́ tó ní ó padà wá ní i. ṣebí bẹ́ẹ̀dì kan náà la gbé kalẹ̀ oorun wo ni kí ló sùn tí kejì ò sùn tọ́lọ̀ ń fún un lọ́mọ àṣẹ́dọ̀ ó máa bẹ lọ́wọ́n pé kọ́lọ́wọ́n bá bá kókó sàánú wa ni kò sójú ọ̀nà oríire kan àfi ká fọ̀rọ̀ wa mọ́ lọ́wọ́ abẹ́lọ́wọ́n kó síjú àánú rẹ̀ wá اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ارزقنا توفيق الطاعة وبعد المعصية وصدق النية وعفان الحرمة وأكرمنا بالهدى والاستقامة وسدد ألسنتنا بالصواب والحكمة واملأ قلوبنا بالنور والحكمة وطهر بطننا عن الحرام والشبهة واكفف أيدينا عن الظلم والسرقة اللهم بارك لأمتنا هذه وبارك لجماعة هذا المسجد ولا تجعلنا من الخاسرين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد محمد رسول الله حال الصلاة على الصلاة قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله تراصوا سووا اعتدلوا ولا تختلفوا الله أكبر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 والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر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

ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله